حتى يستوي جالسا وكان يقول في كل ركعتين التحية وكان يفرش رجله اليسرى وينصب اليمنى وكان ìmáà mùsùlùmí ló gbà wá. jẹ́ àdéhìí tó gbà lérò èyí tó gbé jáde láti kín lẹ́yìn ilé yẹn ìní tí àwọn olùkọ́ sọ̀rọ̀ nípa apákan nínú rẹ̀. àdéhìí yẹn àìsàn ní tànà bìsọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ̀lẹ̀ wọn bá bẹ̀rẹ̀ ẹ̀rùn wọn bẹ̀rẹ̀ ẹ̀rùn wọn ní pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni. eléyìí kò yàtọ̀ sí ohun tó wá nínú àwọn àdéhùn mi gbígbé mùsàlù sọlá ìfọwọ́ wọ̀tàdé wọn àtẹ̀sí ṣe ń dábì bẹ̀rẹ̀ nu sọ gbogbo nǹkan tó ń ṣe bọ̀ tẹ́lẹ̀ ọ̀tọ̀ so eléyìí yàtọ̀ sí àwọn tó ti wá nínú mi bí ti máa ń bẹ̀rẹ̀ wa. والقراءة بالحمد لله رب العالمين ما في الله أكبر مبارة نكاكيو ولو الحمد لله رب العالمين ينو هذه تتعنى شيء نعرف ما في على فكرة الله لاني الله أكبر كافي بيرين أتكيو كيكي الحمد لله رب العالمين eléyìí tó tọ́ka sí pé àwọn àdúrà dàbí láyé yẹn bí èèyàn máa fi sírun àwọn òbí lẹ́yìn tó ń ṣe fún ọ̀rọ̀ rẹ̀ bisimilayi wa fún ọ̀rọ̀ rẹ̀ tó àdúgbà tó kí ó àdúgbà tó ti ń tọ́ka sí pàdé bí ìsirun tó bá ti sọ̀rọ̀ ọ̀kọ́ alihamudulilayi wa fi láàrin eléyìí ó mẹ́ àwọn. hadith etí ìmáàmù Malik àtàwọn màlìkíyà wọ́n fi ń sẹ̀rí lórí wípé kò fún àdúrà kan tàbí sìcáàdà tàbí bẹ̀sìmẹ́lẹ̀ lẹ́yìn gbàdá bá ti ṣe ọ̀hún. nítorí tó bá yẹ pé ànábì bá máa ṣe ń tọ́jọ bẹ́ẹ̀ kò lè tètè kákóró nǹkan báyìí. ọpamọ́ sí Aisha àti ìlú ọ̀hánì wọ́n sì ń bẹ pẹ̀lú àwọn mùsùlùmí àdìsẹ́lẹ̀ ní gbogbo bàtà níbi bá wà nílé rẹ̀ àti bàbá rẹ̀ máa ń kírun nínú ilé rẹ̀ bẹ́ẹ̀ sì ni Aisha gẹ́gẹ́ bí àwọn míì nínú àwọn obìnrin wọn máa wá kírun lẹ́yìn ànábì sọ̀rọ̀ wá ní mẹ́tíláṣí. sọ ìgbọ́n rí wọn sọ ilé ìṣèjọba ti pé kò sí dùn àwọn ìṣèjọba kò sí ìṣèjọba kò sí bàtúmọ́lá Allahu akbar alhamdulilayi ilé ìjẹ́rì fún àwọn àdókìyà ṣùgbọ́n kò sẹ́ẹ̀lì níbẹ̀ wọ́n pé àní ti àdúrà fẹ́ràn. Musa wọn lọ sọ wá sọlá máa ṣe àdúrà fẹ́ràn wọn sì máa ṣe àlẹsẹ̀ ààrẹ wọn sì máa ṣe àlẹsẹ̀mẹ́rẹ́ ṣùgbọ́n bọ́símẹ́rẹ́ kan bá fẹ́ ṣe níbi tí wọ́n ti máa kà sí sókè èyí tó pọ̀ jù ní tí wọ́n máa ṣe ní jẹ́jẹ́ àyàfi ẹ̀ẹ̀kan láàrin wọ́n ti bọ́símẹ́rẹ́ sókè eré ẹ̀ ọ̀sẹ̀ yìí nínú ẹ̀ǹtí ó wá nínú àdéhùn yìí tó lè igbó ni wọn sókè gbòdo wọn kì í sì rẹ orí yẹn lọ sílẹ̀ láàrin gbígbé gbòdo àti àdáàlì nígbà tí wọn máa rò kú orí wọn máa bẹ láàrin nínà ro rẹ kodo àti dídá orí rẹ kodo orí yẹn wà ní àárín lọ́nà tí òfin ní sí ànira ẹni lára láti mọ̀ wípé gbèsè náà àdéhùn lásán lélẹ́yìn tó ti wá ó tún wá nínú àwọn àdéhùn púpọ̀ kí báyìí sọlá àti sẹ́nà àti mẹ́tì orí wọn ní ìgbà tí wọ́n bá rògbò wọn. wọ́n tẹ́lẹ̀ bí wọ́n gbórí sókè láti rò fún ọ wọ́n yìí lọ sí ìtòrí kalẹ̀ ọ síwájú fún wọn tó dúró dọ́gba wọ́n á dúró nàró dọ́gba nítorí kí wọ́n lọ sí ìtòrí kalẹ̀ nítorí ká dìde nàró lẹ́yìn òkú ọ koríko kan ní nínú wọn àwọn orígun ọ̀run tá a bá ti kùnà láti mú orígun yẹn wá ń kọ́. ìforíkalẹ̀ wọn ò ní lọ sí ìforíkalẹ̀ kejì hatta yastawiya jalisa títí tó ń fi jókòó dọ́gba nítorí pé ká jókòó dọ́gba láàrin ìforíkalẹ̀ méjèèjì kí ni ìdájọ́ tiẹ̀ náà orígun kan nínú àwọn orígun láti ti mà kíkẹ́ gbogbo ẹni tó bá mọ̀ ọ́n fi orígun kan sílẹ̀ nínú àwọn orígun ọ̀run ìran rẹ̀ ń kọ́ ilé ìjẹba bákan náà wa kana yaqulu fi kulli rak'atayn at-tahiyya ọlọ́run ṣe wá ìṣẹ̀lẹ̀ gbogbo àti máa ti kírun tó ti pé rákà méjì wọ́n máa ń ṣe àtàyà gbogbo àti máa ti kírun tó bá ti pé rákà méjì wọ́n máa ń ṣe àtàyà àyàfi kóyà jẹ́ pànàbí gbàgbé wọ́n á kírun tọ́jú ní rákà mẹ́rin wọn ti kíra ká méjì wọn jò kó sàtàyà àyàfi tí wọn bá gbàgbé kẹbẹ sẹrí nínú hadithi abdullahi ibn buhayna radiyallahu anhu wọn ti kíra ká méjì wọn gbàgbé láti jókòó kàkà kí wọn jókòó níṣẹ ni wọn dìde nàró kàkà kí wọn jókòó níṣẹ ni wọn dìde nàró àwọn sábẹ́ náà dìde nàró lọ bá wọn gbàgbé wọn kírun tán. kótó di kí wọ́n sálámà wọ́n forí kalẹ̀ lẹ́ẹ̀mejì wọ́n forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ìyẹn ni pé lẹ́yìn gbogbo rákà méjì ànábì máa ń sàtáyà eléyìí tó jẹ́rìí sí àdéhùn ti fi hàn wá gbé náfìlà fẹ́ yẹn náfìlà ìbá ìbá àtijọ́ kàmá yẹn náfìlà mẹtìnà mẹtì ìrún táǹpù olùkí rákà méjì méjì nítorí wá sí kí méjì kò sálámà á sì mọ̀ báyìí sálámà síwájú pàtó ṣe àtàyà. ǹjẹ́ a lè gbọ́ yé nínú àdìsí yìí pé sọlá tó bá ti jẹ́ sọlá tó lẹ́yìn tó bá jẹ́ sọlá tó náà ìtàǹkì lọ́sàn-án tá a lè gbọ́ yé mẹ́ pé sọláàtù nàá ó lè ju méjì méjì lọ kátó sálámà níbi àwọn olùmọ̀sọ́kúra kò sí mọ̀fóònù fún wípé ajẹ́pẹ́ ọ̀run tọ̀sán o lè jẹ́ rákà mẹ́rin mẹ́rin torí pé àdìsí kan fún wa sísọ pé sọláàtù láyli wan nàárì mẹ́tìnà mẹ́tì sọ̀ṣùgbọ́n ọ̀fẹ́ sẹ́yìn rẹ̀ ìjà lákòókò yẹn. ìṣẹ̀lẹ̀ ìtumọ̀ sí ìgbà tó sọ pé sọlá tó lẹ́yìn mẹ́tìnà mẹ́tìnà á sọ pé bẹ́ẹ̀ náà ni sọlá tó náà hàn kò sí ìyàtọ̀ láàrin sọlá tó lẹ́yìn àti sọlá tó náà hàn ìdí ni wípé tí sọlá tó lẹ́yìn bá jẹ́ mẹ́tìnà mẹ́tìnà sọ̀tọ̀lá tó náà rí kẹ́dẹ́rì sọ̀tọ̀lá tó náà rí kẹ́dẹ́rì torí ẹ̀ ẹ̀rìn bá ti kíráká méjì wọn máa ń sàtáyà wọn ni wọ́n kẹ́ يفرش رجله اليسرى وينصب اليمنى أنا رسول الله صلى الله عليه وسلم يرتسل يجوك لي يسنعه أسرنا يعني في رواية في عائشة وتقطع في ìrún tẹ́lẹ̀ sọ́lá àti làǹkì níbi àtàyà tí ó bá jẹ́ òkú pé àlọ́sọ̀ máa ń ní wọn kọ̀ fún wa láti jókòó nàró gègésẹ̀ wa ní nínàró ti ẹ̀ṣẹ̀ ó máa ń kọ̀ fún wa láti jókòó nàró gègésẹ̀ wa ẹ̀ṣẹ̀ ìwọ ti gègésẹ̀ ẹ̀ṣẹ̀ ó báwo ni gègédà ṣe wà eléyìí ó bẹ nínú ẹ tí àwọn ọ̀hánwò tí wọ́n pọ̀ jù lò láti sọ fún wa pé àgbọ̀dọ̀ jókòó láàrin ìforíkalẹ̀ méjèèjì lẹ́ni tó nà lọ ẹsẹ̀ wa méjèèjì eléyìí tá a pè ní kíni alẹ́kọ̀ọ́ àyà eléyìí wọ́n ní lọ́kọ̀ọ́ náà lẹ́bi yòó lọ́wọ́ àti ìṣẹ̀lẹ̀ àyà àpèbẹ̀tì ṣẹ̀gbọ́n lẹ́bi ti pọ̀ fún wa láti ká tẹ̀lé kí tẹ̀ wá bí ba ṣẹ̀gbọ́n tẹ̀lé ní ẹlẹ́yìn báyìí àwọn ọ̀dọ́ wa. ṣùgbọ́n àmọ̀ ẹgbẹ́ níbi báyìí ìgbésẹ̀ àṣẹ gẹ́gẹ́ bí táyì ti sàlàyé fún wa náà. Nàá ẹ̀rí sọ́kù. Al-Imam An-Nawawi lọ́rọ̀ change topic sórí sìnkà mi ni. màmá ẹtí bá ń gbọ́ ọkọ wọn gbọ́ ọkọ wọn sọ ọkọ wọn dì í sábà á ń kí ẹsẹ̀ dandan kọ́ gbọ́ lẹ́ẹ̀mẹ́ta kó tó di kó dúró lórí rẹ̀ ọwọ́ kan tó ti bọ́ àmójútó ó fi parí nù gbèsè ayé tiẹ̀ ó ti mánu màmá gbọ́ ìgbà tí wọ́n lọ fún kásẹ̀tì kọ́ kásẹ̀tì ẹ̀lẹ́rìí mo máa fi sọ́dọ̀ láàbà fi ṣẹ̀rí ìmọ̀ni tó wà nù báyà àgbẹ̀sẹ̀ tó wà nù kíkẹ́. torí de báyìí báyìí ṣe ń wí o mú. àkọọ́lẹ̀ ẹranko àbìjà kí náà fojú ẹranko àbìjà yẹn náà rí gẹ́gẹ́ ajá èyí ń lọ wà lé kìnìún ìkookò ẹkùn àmọ̀tẹ́kùn mẹ́wàá là ń fẹ́ àìsè sọ ìbò àyè nàbà o. tọ́ òbúrú bíi tẹ́tù rí pé o tún ní gàlà. ẹ̀rí nǹkan mọ́. ó fi hàn bí kálukú ti ti ka èdè rẹ̀ fún. tí gàlà bá jẹ́ ẹranko àbíjà báwọn dada kí wọ́n á ní kọ̀lọ̀kọ̀lọ̀ ẹranko onú ilé.

ìgbà tí yorùbá kan sọ pé àbíjà ìyẹn ni pé kí ni ó ní ìjà lápá ó ní ìjà lẹ́yìn tó bá ra nǹkan mú kí ni yóò pààyàn tẹ́lẹ̀ àwọn fẹ́ sẹ́bẹ̀rẹ̀ àwọn ẹranko tó yẹ pé àwọn tí wọn ò ní kábàtì jẹ so wọ́kẹ́lá ẹ̀ ṣe mọ̀sọ̀rọ̀ ẹ̀ ṣe lè tẹ̀lé aláàbùsọ̀rọ̀ àti ìlànà kírun kan kí ni wọ́n máa fi parí ẹ̀. التسليم التسليم أفضل السلام عليكم التسليم لجاء السلام عليكم وجاء السلام عليكم ورحمة الله وجاء السلام عليكم ورحمة الله وبركاته سلام pé àsàlámù àlékún táwọn gbọ́ yé nínú rẹ̀ ó ní pé kìí ti ẹ̀yà àrùn. bìdẹ̀lì ọ̀fẹ́ kíráka mẹ́ta wọ́n á kíráka méjì wọ́n á dìde lọ kíráka ẹlẹ́kẹta wọ́n á ní àsàlámù àlékún kí ló ti rún ẹ̀dáhùn ìrún ti bàjẹ́ nítorí pé àlékún ọ̀rọ̀ àwọn èèyàn nírú rẹ̀ ọlọ́ọ̀lọ́kọ́ máa bá ọ tẹ̀wọ̀kẹ́ tó wà wájú rẹ̀ lọ ń bá sọ̀rọ̀ adẹ́pẹ̀rún bàjẹ́ wọ́n nígbà tó ti jẹ́ pé gbólóhùn tí kìí ti ẹ̀yà àrùn ìní gbólóhùn tẹ̀ ń sọ pé láàfin máa parí ìrun eléyìí tó ti pé tá a bá wí ká tó parí ìrun ìrun ti kíni ìrun bàjẹ́ adẹ́pẹ̀ gbogbo tí èsẹ̀ yà àrùn tá a bá ṣe nù ọ̀run ìrun tán. rò pé yé wọn yẹ sàlámù alaykum kìí ṣe ọrụ ọrụ ọ̀rọ̀ rẹ̀ kìí ọrụ ọrụ ọ̀rọ̀ ọ̀run ìnìrún fi tán nígbà tá a wí adékúta bá kírun náà tẹ́tà tó ìrún ti tán mo rò nígbà tó bá ti ṣe níbi tó lọ lọ kó tó tó àbúrò ẹni fà ń bọ ọsọ fík fík fík tó lágbára ike asalaamu aleykum yéé ti ẹ̀yà ọ̀rọ̀ iná fà ló fi lágbára àti mú òun wá sópin mo rò pé yé wa ajẹ́pẹ́ tí kìí ṣe ẹ̀yà aró tá a máa ṣe nù ún náà mo rò pé gẹ́tì tó ti mú àgbọ́yé tiẹ̀ ajẹ́pẹ́ tí kìí ṣe ẹ̀yà aró tá a máa ṣe nù ún náà tó bá fi lè ṣẹlẹ̀ ajẹ́pẹ́ òun sànù fífọ́ ọmọ kírun lọ kó ti sàtáyà kó ti ṣe gbogbo ẹ̀ kò ní má gbàgbé láti wá lónìí o wọn bá yà sọ̀rọ̀ má gbàgbé láti wá lónìí dùnú tánu torí má gbàgbé láti wá lónìí tí wọn máa sọ ọrú rẹ nù ẹ sọ. bẹ́ẹ̀ náà ni kò so ìrún parí nù ìtọ́ ń gbọ̀n kẹ̀tẹ́tọ̀ ọ́ di ni ìrún bá parí. tó adé ṣe àpò ìṣe àwọn àníbà tó wù. nítorí pé àlejò máa lè tó wà ń bẹ́ẹ́. títa ní kókó tó hàn bí àdìsí mi pọ̀ ọ̀pọ̀ tó wẹ́wẹ́ ike ń dáná bí máa ń sọ tó bá parí òun gẹ́gẹ́ gẹ́gẹ́ àdìsí Abdullah ibn Mas'ud radiyallahu anhu kúlà jẹ́ nínú Sunan Nasa'i kúlà jẹ́ ní tó bá kírun sígbà máa sọ wa bàtàbàtà tábà ti kírun ká máa sọ wa báyìí báyìí báyìí tó anábìsọ̀ lọ́wọ́ àti lọ́wọ́ àkọ́kọ́ ẹ̀ bọ̀dọ̀ tó ṣe bẹ́ẹ̀ náà tẹ́ ẹ bá ti kírun dópin ètò ẹni kẹ sálámà sápò tó ń pè asalaamu alaykum wa rahmatulah kẹ ti sálámà sápò tó ń pè asalaamu alaykum wa rahmatulah wa kala. so ibẹ̀ yẹn wọ́n ṣàlàyé fún wa pé kí náà máa pàtó tí ń túmọ̀ sí atẹ́pẹ́lẹ́ tó nígbà tí wọ́n sọ pé wàkàna yá ti mú sọ̀lá àtàwọ̀ bìtẹ́pẹ́lẹ́ ó máa ń parí ìrun rẹ̀ asalaamu alaykum. ṣé ó ti tó? kasi sálámà kan káfi jáde kúrò nù àbúrò gbàtà bá ti méjì gbogbo àwọn kọkọ ha wọn sọ wípé téèyàn bá ti lè ṣe sálámà kan ó ẹyọ kan lọ́ra yẹn ẹlẹ́ẹ̀kejì ńkọ́ sọ̀nà níbo ti rí tọ́lá sọ pé wọ́n káàní àti mùsọ̀lá ẹ̀dẹ́gbò bíi tẹ̀sí wọ́n àkọ́lù. ما يوصف الإنسان بالامتثال في هذا المرة ètò kéré jù nínú tí wọn fi sọ pé yẹn ti tẹ láti Ọlọ́run nínú eléyìí ni kéèyàn ṣe kéèyàn kọ sálámà ẹgbẹ́ bá sọ asalaamu alaykum wa rahmatulah ebi tẹ láti ẹkọ wa ń bẹ wípé wọn náà parí ọ̀hún pẹ̀lú kéèyàn àti play ṣe eléyìí ìnìkan sí àwọn ọkọ àwọn tó pọ̀ wọn sọ wípé alhànàbí alhànàbí yọ sọ pé tí wọn bá sálámà yẹn wọn ẹbí mu àwọn náà sọ pé ọ̀sálámà tó wá pé sólóso ìrún náà tó ọ̀rọ̀ míì lọ sọ ìrún ti sànù ọ̀sẹ̀tọ̀ ọ̀sọ̀kò ìrún ti sànù. yóò sọ pé tó bá bẹ̀rẹ̀ ẹ̀rùn pẹ̀lú ọ̀sẹ̀ o ìyẹn ni pé tó lè lò sọ pé dáhùn sọ fún wa nìyẹn lọ́dọ̀ ìmáàmù Ahmed rahimahullah ó ní rárá rárá o sálámà kan òun nìkan kọ́ ẹ̀ sálámà méjì ẹ̀ ó ní rìwáyà kan nínú mọ́tàbù rẹ̀ bẹ́ẹ̀ ó ní rìwáyà kan tó ṣe pẹ̀lú pé sọ wípé alákọ̀ọ́kọ́ ẹ̀ ńkọ́ ṣùgbọ́n tún ní rìwáyà kan eléyàwó ẹ̀ ọ̀rọ̀ tó ẹ̀kọ́ nìkan ló sọ ẹlòmíì ọ̀sọ́ nínú àwọn màdáìbì yòókù wípé méjèèjì ńkọ́ ńlọrọ̀ yẹn ìyẹn ni pé tó bá ti asalaamu alaykum wa rahmatulah kó tó fa asalaamu alaykum wa rahmatulah ti di lọ́ba tó ìrún bàjẹ́ fáyidé tó xìlá fún àǹfààní tí ń bẹ́ẹ̀ nù yà pààyàn lọ́dọ̀ àwọn tó kọ̀ yìí tó bá ti asalaamu alaykum wa rahmatulah ìrún tán tọ́ba tó kó tó wíkẹ́ẹ̀dì kò dìde jáde kọ́dà ṣé asalaamu alaykum wa rahmatullahi yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ìrìn tó kéré jù ni àbí asalaamu alaykum ìyapa nítorí pé àwọn àdéhùn tó wá tuntun bá nàbí sálámà ẹ̀yọ̀ kan nítorí wá ń bẹ̀ ní pé ànábì sọ pé asalaamu alaykum wọn fi wà rahmatullahi àwọn tó ti pọ̀ jù náà àwọn ni àwọn àdéhùn ti tẹ̀ ló sálámà kan gbọ̀n fẹsẹ̀ nílẹ̀ rárá ni ṣùgbọ́n lẹ́yìn nígbẹ̀ngbẹ́ àwọn wọ́n ti sẹ́ni pa àdéhùn na sọ kó wà sọ̀hìn. àtọ́ bá wà sọ̀hìn tó ń lọ́lọ́lá àbí sálámù méjì láṣà sálámù méjì lọ́lọ́lá jù. torí ẹ̀ nísìn ìgbà tí wọ́n bá sọ pé ló nù àìṣọ nínú wọn pa bákan wá nínú ọmọ nínú wọn pa ẹni tó pé fẹ́ sálámù ó sì tún wá mọ̀ òkú fà títí tí àìsàn bá kírun tí máa sálámà pé asalaamu aleykum ibùdó àwọn ọmọ tó bá kírun tí máa sọ pé asalaamu aleykum tí táwọn màlìkí yà dì mí làwọn màlìkí yà sọ pé ṣé wàá tún sọ pé wà rahmatullah ṣé mà kúrò ní àbí khilafu awla kó o ṣe wà rahmatullah bẹ́ẹ̀ ló ti jẹ́ mà kúrò ànábì máa ń ṣe wọn ni amalu ahli madina onígbàmọ̀ tó bá asalaamu aleykum ní madina ìgbé máa ń ṣe ṣe nù wọ́n sàhíìn ní pé asalaamu aleykum wa rahmatullah. kódà tó tóbi bàbá rẹ̀ káàtó ṣe kò burú eléyìí jẹ báwọn. màtí ìmáàmù ahmed wa sọ pé sálámà méjì lọ́rùn àti ráǹfààní tó à ń bẹ ni ó dìgbà tó ọba tó sálámà ẹlẹ́kejì kírun ló tó tán lọ́dọ̀ àwọn tó sọ pé sálámà kan lọ́rùn àyàn tó bá tẹ ọ̀kan tí nǹkan kan bá tẹlẹ̀ sálù aláàrẹ̀ ńkọ́ ìrún ti ṣe kíni ìrún ti pé. torí ẹ̀rẹ̀ nǹkan á béèrè ó ní tí mo wá ń kírun lẹ́yìn náà tí èmi sì jẹ́ màtìbókan láti màtìbókù màtìbókù abdulazizi tí wọ́n lọ abdulazizi abdulazizi ẹ̀rí nǹkan mọ́ ẹ̀ńtí síwájú ìmọ̀ màtìbókù màtìbókù ọlẹ́rùn báyìí gbọ́ nǹkan bẹ̀rù ti túmọ̀ tukutu ó lérun bá kò sí lé mọ́tò bá ẹ mọ́tò bó kò kẹ́ni kò túmọ̀ rẹ̀ fún adarí ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ lọ́la ní tó lọ́mọ ahámbi kan pé yẹ ẹ kéem ìmọ̀kó then tani mọ́tò bó now afáàtò adékù mọ́tò bó ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ odidi afáàtò adékù. لا إله إلا الله عبد العزيز أجليه mọ̀tòbó ẹ wo béèrè kékeré yìí tani ẹyìwà ẹyìwà mọ̀tòbó ẹni tá a síwájú rẹ̀ bẹ̀rẹ̀ rún tuma mọ̀tòbó kunu maf'ulun bihi mabniyyun lil majhul subiqa ẹni tá a tiwájú rẹ̀ bẹ̀rẹ̀ ẹrún ẹni tá a ti tiwájú ẹni tó wọ tó wọ tó tó tó tó wọ gírì ni wọ́n ń sọ àwọn kan máa tutù kú láti máa túmọ̀ rẹ̀ ní ẹni tí aṣíwájú rẹ̀ bẹ̀rẹ̀ ẹni tó máa ti sọ léde làbá fún léde Yorùbá fún ẹni tá a tiwájú rẹ̀ bẹ̀rẹ̀ ẹrún ìyẹn ni pé ta ló tiwájú rẹ̀ bẹ̀rẹ̀ ẹrún ta ni ò lè tiwájú rẹ̀ bẹ̀rẹ̀ ẹrún tó yẹ wa ìyẹn nígbà tí wọ́n sọ pé ẹni tá a tiwájú rẹ̀ bẹ̀rẹ̀ ẹrún ilé yẹn léde Yorùbá ọ̀nìyàn ló lọ gbóòl ni o níbi láti máa bẹ̀rẹ̀ pé ta ló síwájú rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rún àdánù pé ta ni ò lè síwájú rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rún ẹni tá a ò ní kọ́ ní capital a yọjẹ́ kékeré